إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí orí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a fẹ́ ṣe ní àsìkò yìí. òní ní yawmul isnain déètì òní ni twenty two jùmọ́dá àlùwúlá ọdún fourteen forty three. yawmul isnain ọjọ́ atini twenty two jùmọ́dá àlùhùlá oṣù karùn-ún ọdún fourteen forty three. Um, ohun tó jẹ́ àkòrí ọ̀rọ̀ mi ó jẹ ọ̀rọ̀ tí ó ń lọ nípa bẹ́ẹ̀ àkọlé rẹ̀ òun ni pé ìṣẹ̀lẹ̀ ìyànjẹ náà ẹ̀kọ́ ńlá ni ìṣẹ̀lẹ̀ ìyànjẹ náà ẹ̀kọ́ ńlá ni. ẹ jẹ́ kí kí n ṣe ìfáàrà látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ tí olúkúlùkù wa ti mọ̀ tó ṣẹlẹ̀ láti rí àwọn kọ̀ọ̀kan nínú wa tí wọ́n ti jáde bọ́ sí orí afẹ́fẹ́ tí wọ́n ti. àwa tí a wà lórí ètò ẹ máa bá ní tẹ like love ká sì máa share rẹ̀ kí àwọn ìdíwọ́ kó má bàa máa ṣẹlẹ̀ lórí ètò wa yìí. tọ́ ìṣẹ̀lẹ̀ ìyànjẹ náà ẹ̀kọ́ ńlá ni láti ìgbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tá a rí àwọn nǹkan kàyéfì lórí social media àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ ojú tí wọ́n fi ń wo ọ̀rọ̀ náà ó ó lágbára wọ́n sì ń pèpè pé kí àwa tí a ti jáde ká jáde lórí ọ̀rọ̀ yìí kì í wá ṣe ìpèpè wọn yẹn ló ṣe sábàbí tí mo fi jáde ní àárọ̀ yìí. bákan náà dídákẹ́ tí mo dákẹ́ dídákẹ́ tí mo dákẹ́ látìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ kìí ṣe kó jẹ́ ìdùnnú kìí ṣe kó jẹ́ ayọ̀ fún mi pé mo rí ọ̀kan nínú àwọn ọmọ wa tí wọ́n fi ṣẹlẹ́yà lórí social media. dídákẹ́ mi látìgbà yìí kò sì túmọ̀ sí pé mo fi ṣe ìkúnlọ́wọ́ fún igun tí wọ́n fẹ̀sùn kàn pé ó fi ọ̀kan nínú wa ṣe ẹ̀sìn. ṣùgbọ́n dídákẹ́ mi mo fẹ́ lọ́ra mo fẹ́ yára gbọ́ ọ̀rọ̀ kí n sì lọ́ra fọ èsì mo fẹ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọlọ́rọ̀ yàtọ̀ sí àwọn alágbàsọ torí pé igun méjèèjì ló ní alágbàsọ mo wá fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tí wọ́n fẹ̀sùn kàn àti ẹni tí wọ́n fi ṣe ẹlẹ́yà lórí social media mo fẹ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹnu àwọn méjèèjì nítorí kí n lè rìnà rí kí gan ni ohun tó ń ṣẹlẹ̀ nítorí pé lọ́pọ̀ ọ̀gbà táwọn kan bá ń kàn ń ké gbàjarì tí wọ́n ń kígbe ìbòsí lọ́pọ̀ ọ̀gbà ó lè má jẹ́ bòsí ó lè jẹ́ nǹkan míì ọ̀rọ̀ tí yóò bá sì dá sí. Si, tí ó di ọ̀ràn mọ́ lọ́wọ́ níwájú ọlọ́run ó yẹ kí kéèyàn ṣọ́ra rẹ̀. kò pọ́ dandan kí n sọ̀rọ̀ àmọ́ tí ó bá jẹ mọ́ kí n sọ̀rọ̀ mo gbọ́dọ̀ ṣe déédéé nínú ọ̀rọ̀ mi gbogbo àwa tá a wà lórí social media àtàwọn míì tí wọn ò sí ń bẹ̀ ni wọ́n mọ̀ wípé ẹni tí wọ́n yàn jẹ yìí ká pè bẹ́ẹ̀ ẹni tí wọ́n yàn jẹ yìí wọ́n mọ̀ pé igun àwa alùsùnà ló wà ẹni tí wọ́n sì ń fẹ̀sùn kàn pé ó yàn án jẹ igun àwọn oníbídíà ló wà ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ ti torí pé ẹnìkan wà nígun ọ̀dọ̀ wa ẹnìkan ò sí nígun ọ̀dọ̀ wa kí n wá bọ́ta kí n wá máa sọ̀rọ̀ kọ́ wá lọ já sí wípé mo ti ṣàbùsí. Si kí ni ẹ̀kọ́ ṣùkà. o. pé ẹni tí wọ́n sọ pé wọ́n yàn jẹ yìí ara wa ni àjọ ń ṣe súnà ni. ẹni tí wọ́n sì ń fẹ̀sùn kàn pé ó yàn án jẹ gbogbo ayé mọ̀ wípé kìí ṣe ara wa kìí ṣe onísúnà wọ́n sì tún mọ̀ wípé ẹni yí gangan èmi àti ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àjọgbàtara wa. ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ tẹ́sìn kọ́ wa ni pé kódà kó jẹ́ pé láàrin mùsùlùmí àti kèfèrí nìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹ̀sìn ò kọ́ wa pé ká bọ́ra àjálẹ̀ ká la fẹ́ máa jà lọ ọlọ́mọ̀tì àgúgífà. a gbọ́dọ̀ mọ kí gangan ló bí wàhálà ká sì wo ta ló jẹ̀bi ta ló jàre níbàámu sí ọ̀rọ̀ tí igun méjèèjì bá sọ so àwọn ohun tó fà á nìyẹn tí èmi fi tẹ slow tí mo fi tẹ slow títí dìgbà tí mo fi gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó yan ẹni wa òun ni mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ lẹ́yìn náà ní alẹ́ mọ́júmọ́ yìí mo ṣẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tí a sọ pé wọ́n yàn jẹ. ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ ti gbọ́ èmi ó fa kókó yọ ń ni kókó tí mo fẹ́ fa yọ ń bẹ̀ náà ni pé ṣe é mọ̀ pé ẹni tí à ń sọ pé wọ́n yàn jẹ àtẹni tí a sọ pé ó yàn yàn jẹ. àjọ sí lórí mọ́níájù kan náà. ẹni tí wọ́n yàn jẹ onísùnà ni òun ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó nìkejì rẹ̀ jẹ́ òun jẹ́ oníbídíà. Ok, àtòun àti ẹni sì ni wọn ò jọ gbà fúnra wọn gẹ́gẹ́ bí èmi àti ẹ̀ náà gẹ́gẹ́ bá àtijọ́ gbà fúnra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn ibi táwa bá dojúkọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ibẹ̀ ló mọ́ kọ ẹ̀yìn sí tiẹ̀ ìyẹn ò wá tí ìtò ní ẹ̀rí fún wa láti conclude lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. nípa bẹ́ẹ̀ àtẹni tí wọ́n ní wọ́n yàn jẹ àtẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó yan ẹnìkejì rẹ̀ jẹ yìí àwọn méjèèjì wọ́n bọ́ sórí social media wọ́n sọ ohun tó ṣẹlẹ̀. ẹnu àwọn méjèèjì sì papọ̀ lórí okùnfà ìṣẹ̀lẹ̀ náà wọn ò yapa ẹnu lórí kókó ohun tó bí ìṣẹ̀lẹ̀ yẹn ibi tí wọ́n ti yapa ẹnu ó ní àwọn ọ̀rọ̀ tó ń kálukú ń so mọ́ sábàbí náà sábàbí ohun tó bí ìṣẹ̀lẹ̀ náà ni pé ẹni wa tá a ní wọ́n yàn jẹ òun ló bọ́ sórí social media láti fi tó ayé létí wípé arákùnrin kan tí ó ń pèrè ní eh, ọmọọṣẹ́ ológun ó ń fi orúkọ ẹnìkan tí í ṣe ẹni tá ń sọ pé wọ́n yàn ẹni tó yàn jẹ yìí pé ó ń fi orúkọ rẹ̀ ó fi ń gbá àwọn èèyàn ó fi ń gbá àwọn èèyàn ẹni tá a sọ pé wọ́n yàn jẹ́sẹ́ òun ló bọ́ sórí social media tó sọ nípa arákùnrin kan tó ń pèrè ní ológun tó sì ń gbá àwọn èèyàn tó wá gá sí pé nínú orúkọ tó ń lò láti fi gbá àwọn èèyàn orúkọ ẹni tá a sọ pé ó yànyàn jẹ yìí ó jẹ́ kan nínú ẹ E ok ẹni tá a ní wọ́n yàn jẹ yìí ó pe ẹni tá a ní ó yàn jẹ ọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n ẹni yìí sọ pé kó fi òun sílẹ̀ òun àti ẹ̀ àwọn ìjọ ṣe ọlọ́rọ̀ nígbà kankan rí ohunkóhun tí wọ́n bá fowó kọ ọ̀hún ṣe ẹ fi òǹtọ̀hún sílẹ̀ tó bá dá sí pé ní títí tó kọ tòun o ẹ fi ilẹ̀ tóun bá ló ń tì ní bá tóun bá fẹ́ bó fa wàhálà kì í ṣe nípasẹ̀ tiẹ̀ lòun ti bó fa wàhálà òun ó mọ bóun ó ṣe bó fa wàhálà dọ́dọ̀ ara tòun kọ́ mọ̀ pé òun mọ́ ṣùgbọ́n ẹni wa yìí kò gbọ́ òun rí tóun ṣe yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ láda ó rí gẹ́gẹ́ bí iṣẹ́ dáadáa iṣẹ́ tíyẹn máa fi yọ ìlú lọ́fìn àwọn oníjìbìtì ó tẹ̀síwájú lórí ẹ̀ títí ọwọ́ ọlọ́pàá fi ba oníjìbìtì yẹn títí wọ́n fi gbé lọ sí ilé ẹjọ́ títí wọ́n fi ṣe ìdájọ́ bíi ẹ̀wọ̀n ọdún kan fún un okay now the point is that ẹni tí a fẹ̀sùn kàn pé ó yẹn nìkejì jẹ́ yìí wọ́n ń dá akọ rẹ̀ lórí social media pẹ̀lú mátà yẹn ó dẹ̀ ti sọ fún wọn pé ẹ má dákọ òun mọ́ ṣùgbọ́n wọn ẹni tí ó ẹni tá a ní wọ́n yàn jẹ kò gbọ́ ó tẹ̀síwájú wọ́n sì bá ọ̀rọ̀ náà débi pé wọ́n rán ẹni yẹn lẹ́wọ̀n. now ẹni tá a ní wọ́n ẹni tá a sọ pé ó yán àyàn jẹ yìí ayanijẹ yìí òun wá wò wípé nígbà tẹ́ni wá lọ sẹ́wọ̀n báyìí ẹ dákọ tòun lórí social media òun ò sì ní wàhálà kankan bá ẹni fà nípìlẹ̀ àmẹ́ ti fókọ̀ òun bọ̀ òun sì ní ẹ jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀. ọ̀dà ẹ̀yìn tí ẹran èèyàn lọ ẹ̀wọ̀n tàbí ẹ̀yìn tẹ́ ẹ fàyàn lọ́lọ́pàá lọ́wọ́ tó fi dèrò ẹ̀wọ̀n ẹ̀yìn náà ẹni ẹjọ́ tẹ́ jẹ́ lòun náà fi kọ petition against ẹni tí wọ́n yàn jẹ. so àti azọ́límù ayanijẹ àti alimọ̀zulùm àtẹni tí wọ́n yàn jẹ àwọn méjèèjì jọ fẹnu kò lórí pé ìṣẹ̀lẹ̀ ìfi ọlọ́pàá gbé oníjìbìtì náà òun ló bí petition ibi tí wọ́n ti wá yapa ẹnu òun ni kí ni àwọn nǹkan tí wọ́n kọ sínú petition ní ti lọ́límù ìyẹn eh, ayanijẹ òun sọ fáyé wípé ohun tó ń kọ sínú petition ni pé kí wọ́n wá ṣàlàyé nọ́mbà tí ń gbókọ̀ òun jáde ibo ni wọ́n ti rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ti mazlum ẹni tí wọ́n yàn jẹ òun sọ pé ohun tí wọ́n kọ sínú petition ni conspiracy ìpawọ́pọ̀ láti gbẹ̀mí zọ́límù ayanijẹ́ pé òun àti oníjìbìtì yẹn àtẹni tí wọ́n yàn jẹ yìí pé àwọn méjèèjì wọ́n fẹ́ gbẹ̀mí òun wọ́n fẹ́ pa òun. ṣẹ̀rí pé ohun tí ayọnijẹ́ so mọ́ ọ̀rọ̀ yẹn ó ti yàtọ̀ sí ohun tí ẹni tí wọ́n yàn jẹ́ sọ kó sọ sínú petition now tọ́rọ̀ bá wá rí báyìí nínú ẹ̀kọ́ ẹ̀sìn ohun tó jẹ́ okùnfà tó bí lílọ fi ọlọ́pàá gbé ẹni wa ó ní ọ̀rọ̀ ẹni tí ó lu jìbìtì tí wọ́n sì dájọ́ ẹ̀wọ̀n ọdún kan fún ok so ẹni tá à ń fẹ̀sùn kàn pé ó yàn yàn jẹ àtẹni tí a sọ pé ó yàn àwọn méjèèjì jọ gbà wípé ọ̀rọ̀ yẹn ó ní ó bí petition àmọ́ ohun tó ń kálukú so mọ́ ló sọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí petitioner tí ó máa sọ̀rọ̀ òun ló kọ petition kò ka petition fún wa lórí screen ẹnu ló fi ń sọ fún wa wípé in tó ń competition lé lórí tí ò yé òun tó ń sì fẹ́ kí wọ́n jẹ́ kó yé òun ò ní pé nọ́mbà tí ń gbé orúkọ tó jọ orúkọ òun jáde yìí ta ló ní ọwọ́ ta ni wọ́n ti gbà á kò sì fi petition tó kọ ó sì láǹfààní ẹ̀ òun ló kọ ó yẹ kó fi hàn wá nígbà tí mọ̀dìlúùmù ẹni tí wọ́n yàn jẹ tóun náà máa ṣe prógáàmù tiẹ̀ lálẹ́ òun náà ń fẹnu sọ fún ayé ni wípé òun ka petition yẹn ohun tí wọ́n kọ bẹ̀ ni pé ẹ òun àti oníjìbìtì yẹn àwọn fẹ́ pa ayannijẹ yìí àwọn fẹ́ lù jìbìtì àwọn ẹ̀sùn tó ṣàjẹmọ́ crime ni wọ́n kà jáde ń bẹ̀ tí ò jọ mọ́ ohun tí ayanijẹ tó wí nígbà tóun sọ tiẹ̀ so agasi wípé ẹ wá jẹ́ ayọ̀ gbogbo ìtọ́kálukú wọn sọ ká gbègbè ẹgbẹ́ kan àwọn méjì jọ panupọ̀ lórí pé ìṣẹ̀lẹ̀ gbígbé oníjìbìtì lọ sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tí ó tọ̀dọ̀ ẹni tí wọ́n yàn jẹ wáyé tó sì di ọ̀rọ̀ orí social media ìṣẹ̀lẹ̀ yẹn ló bí petition ibi tí petition wá yọrí sí òun náà ni ìfìyàjẹni ìyẹpẹrẹ ẹni ìyẹyẹ ẹni ìfi burúkú hàn nípa ẹni lórí social media. Ha, Allah ṣàánú wa o. now ibi tá à ń lò jìnnà o ibi tá ń yà ọ̀n lọ́pọ̀ a ti mọ ní bí fìtínà. ọ̀rọ̀ oníjìbìtì tí ẹni tí wọ́n yàn jẹ tó sọ lórí social media tí orúkọ ayanijẹ́ sì hàn ń bẹ̀ ló bí wàhálà yìí. underground ní abẹ́ ọ̀rọ̀ pé wọn ò jọ gbatara wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó wà ń bẹ̀ ok ọ̀rọ̀ wá di ààfẹ́ onílùú olóò fẹ́ dárin tó o bá dárin ta ni ó bọ̀ gbé wọ́n ní wọn ò fi ọ́n lù olóò fẹ́ dárin tó o bá dá orin yẹn níbo ni wàá ti rí elégbè. níbo ni wàá ti rí lẹ́gbẹ̀ẹ́. ẹ̀yin tẹ́ wá ń dá sọ̀rọ̀ dípò